ويقول سبحانه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وعلانيتكم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله بين السمع في الإمارة وإنكار المنكر الظاهر الحق لا أعرف كي ní sàmà ohun bẹ́ẹ̀ àti kíni ẹrí àyíká ọ̀tà tako ẹ̀ ọ̀jọ̀ra wọn. kárí àyíká ẹ̀rí pé òfin àátẹ̀lé ìlànà àátẹ̀lé ní wa fún mùsùlùmí. nínú hadith àbí sàyìn ní nílẹ̀ kúmírì rọ́tí ọlọ́run dáadáa àti wọn àtọ́. tóní òtítọ́ lọ́sọ̀lá àtàlà ń sọ báyìí nílé. من رأى منكم منكرا فليغيره بيده ẹni yóò tọ́ bá rí àrídájú pé múkàrò ni wọn tó ń rí onímọ̀ nípa ẹ̀ ó lè yé ìgbésẹ̀ rí àtàkùn ìlànà àtẹ̀lé fún gbogbo mùsùlùmí òdodo èyí tànà ibi tí wá lójú ọ̀nà yẹn sallallahu alaihi wasallam ní pé fálẹ̀ ọ̀rọ̀ ilé ìfúnni lẹ́dẹ̀ẹ́ kẹ́niyẹn fi ọwọ́ ẹ̀yìn fàyín lamu yẹ sáda tí o bá lágbára láti fọwọ́ yìí ọ̀dìlì sáàdì ọba mú ẹ̀yìn fàyín lamu yẹ sáda tí o bá wá lágbára láti fi ahọ́n yìí ọ̀dìlì pàṣẹ nígbà yẹn kó kọkàn rẹ̀ yìí àdáyé ta àwọn àkùnjì náà ìyẹn ni ìmọ̀ nìkan lẹ́yìn. أيها المسلمون عباد الله àríyá tó ń bẹ láàrin kéèyàn ní sàn máa láti bọ́ sípò àti kéèyàn sàtàkùn múńgà oníṣẹ́rí akọ́ ìtọ́jú gbogbo jùmọ̀. àbá àwọn bàbá ìdábòlù sọ mí ọ̀rọ̀ ti lọ bọ́ ọ̀gbọ̀dọ̀lẹ̀ àdìgbò àrùtọ́ ìkan nínú àwọn méjìlá èyí tó yẹ kí wọ́n fún ànábì lálùkáwà ní sallallahu alaihi wa sallam báyà mẹ́ta ìfúnnilálùkáwà ní pé a máa ti ti wọ lórí mùsùlùmí kíkọ́ ìdòrí gbẹ̀rún mẹ́ta sojú afáwa Ubadah bin Samit radiyallahu àkọ́kọ́ òun ni báyà àrùn àfọ̀gá ti ju ya ìmínà. ìfúnnilárùká wà ní tọ́wáyé láàrin àwọn méjìlá yẹn tí wọ́n wá láti Madina tí wọ́n fún ànábì lárùká wà ní sallallahu alaihi wasallam ìyẹn ní ọdún kejìlá tà ànábì di ànábì ọlọ́wọ́ báyà yẹn lé kọ́ wọn a máa pè ní báyà àtúndì sáà nítorí pé àlàyé tàwọnì ìbẹ́bẹ́ òun ni ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀dàlá ń tọ́ka sí nítorí mo tẹ́jìnà tọ́lá ọba sọ pé àlẹ́yìn àgbẹ̀bí ìrìn àgbẹ̀bí ìjà jẹ́ ẹ̀ka ìmọ̀ mi náà tó rẹ̀ yẹ̀ mí náà táwọn onígbà tó jọ lóbìnrin bá wá bá ẹ̀rẹ̀ àgbẹ̀bí nípa àwọn ẹ̀rẹ̀ fún ẹ láti káwà nípa àwọn ti gbà bá àwọn ti dẹni tí wọn máa tẹ̀lé lánàá ẹ̀dọ́ lọ́wọ́ gba àlùkáwà lọ́wọ́ wọn àlà àlà yusuf nàbí láàyè ṣẹ̀yìnà lórí pé wọn ò ní fi kankan kéde ọlọ́wọ́n bá tún ìjọ lọ wọn láàyè tẹ̀lẹ́sìnà wọn ò dẹni máa jálè àtàwọn obìnrin a máa sàkọ́wọ́rá wọn láàyè tẹ̀lẹ́ wọn ò dẹni máa sàgbèrè wọn láàyè tẹ̀lẹ́sìnà àwòlẹ́ àdàrú wọn ò dẹni máa pa àwọn ọmọ wọn mọ́. ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن wọn ò dẹ̀ni máa dáadáa parọ́ láàrin ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ìtumọ̀ rẹ̀ ní pé wọn ní máa gbọ́mọ bàbá tún mọ́ wọn láàyè àfi ìnàkàfi màrú. wọn ò yapa rẹ̀ anẹ́bí sọ̀lá àlọ́sọ̀lá nípa dáadáa tó bá pàṣẹ rẹ̀ ọba yẹ kóòtù. wọn lálùkáwà ní lórí eléyìí wọn tẹ́gbẹ̀ẹ́ lọ́kùnrin náà lọ́ọ́. ó dẹ̀ wá ọlọ́run lálákòóló ní ìmọ̀ ní ìgbà tó ń ti ṣe tẹ́lẹ̀ nínú ìbàjẹ́ iná lọ sọ̀rọ̀ fún rọ̀bì dádájú ọlọ́run ọ̀pá alákòóló ní ìdí máa ń ti gbé náà kejì la. akọ ìdí akọ ọ̀gájà bọ̀ sọ ní nínú àwọn báyà mẹ́ta tó gán ní ọ̀kẹ́ mẹ́rin òun náà kò ní báyà àtúnyà èyí tó yẹ kó ìkúrú lálùkáwà ní ìwáyé ní ọdún kejìlá káńtẹ́bí ìdí àtẹ́bí ọlọ́run. akọ́wà náà lọ́wọ́ múrò yẹn wa ó lọ fà nẹ́bí ní àlùkáwà ní àlàbáyé àti nìsá lórí àlùkáwà ní táwọn obìnrin ní ẹnà ẹ̀mú wáyé. àwọn ni wọ́n àǹtó káwọ́ tó ṣáàrù ṣáájú tí wọ́n tó ṣe ogun lọ́nà yìí. àti hadith ìdá fẹ́ padà mẹ́nu bà táwọn èèyàn máa ń sìn ya yẹn àtọ́hùn lé kọ́ńtẹ̀ bẹ́ẹ̀ àtúlhàrù òun lélẹ́ẹ̀dì òun ni àlùkáwà ní nípa ogun ẹ̀rí ìwọ̀n tá a bá wa lọ́wọ́ àánú bẹ́ẹ̀ àyẹ̀ ṣe déédéé èyí tí àlùkáwà ní táwọn obìnrin tí wọ́n bá sọlá àwọn ẹ̀ka àlùkáwà nìyẹn ẹ̀sìn ni àtẹ̀kọ́ ẹ̀sìn ìwà ẹ̀sìn agbọ́dọ̀ mi kan mi kejì ọlọ́wọ́ bá ní ojú ọdún agbọ́dọ̀ jalè agbọ́dọ̀ tẹ̀sílẹ̀ agbọ́dọ̀ kọ́mọ́wá agbọ́dọ̀ dápàdápàrọ́ agbọ́dọ̀ yapa mẹ́jì nínú dáadáa ọlọ́wọ́ wà ní parí ọ̀rọ̀ yẹn fa ikú ọ̀fọ̀ ètò tẹ́ ẹ bá pé gbogbo àwọn àlùkáwà ní ìfọ̀lábùrù ìjẹ̀nà àlùjẹ̀nà máa jẹ́ sí wọ́n ń gọ̀ sí tùmí dáa yìí náà tẹ bá wà lọ sí kan nù ya ma tíkẹ́ dí adé ẹ má dé díẹ̀ yẹn máa bò wò mí lọ́lọ́ ọ̀rọ̀ yín sọ̀dọ̀ ọlọ́run yẹn ní ìṣá àtàdàgbò wà ní ìṣá ọ̀hún sara lẹ́nu. tọ́ba wọ ọlọ́run ajẹ́yé díyà tó bá dẹ̀wù ó lè forí jì. ayé wa ti sùn múra ìbàdàn la ẹ̀rí pàgọ́ bí afáwà kò bẹ́ẹ̀ dà wọ́n fi ẹni báyà rẹ̀ a sì sọ sínú àdébì tá a tẹ̀ka yìí pé wọ́n jẹ́ ní àlùkáwà ní kó tó ti wípé wọ́n tó dùn lọ́rọ̀ ẹ̀yẹn. àtẹ̀yìn tá a wá fẹ́ mẹ́nu báyìí ní àdébì tó gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń sì dọ̀ yìí. àtẹ̀bẹ́ àti ìhàbùrù nìyẹn. nítorí pé tá a bá ti fìyẹn sí aláṣẹ bí adarí ogun ohun ọgọ́dọ̀ yẹ tọ́mọ adé ń pè á fọwọ́ bólẹ̀ níbi ìjà tá a lọ́jà nípa ọ̀nà máa tà wá. ìyẹn wá di èyí tí ànábì sọlá àṣálá ń sọ nù hadith Ubadah yìí hadith Ubadah radiyallahu ta'ala anhu wá báyìí ní alánàbì pé wà sallallahu alaihi wasallam àwọn afúnlánù dáwà ní inú àlùkáwà ní tọ́jà lọ́wọ́ wa àwọn ní bí àmbá àná àlàsàmù àyíwọ́ tọ́ra àwọn náà ní bí a máa gbọ́rọ̀ sálàsẹ̀ lẹ́nu àádẹ́sì máa tẹ̀lé aláṣẹ bí ìmọ̀ ìṣàfùn iná nígbà tá a bá wà ní ju kéke wọn mọ kíra mìíràn àbára wa ò ṣe kẹkẹ ọkàn wa pọ̀ wọn ó sèré náà àbáwa ń sòrò wọn yóò sèré náà àbáwa ń dẹ̀rù a máa gbọ́rọ̀ sálàsẹ̀ wọn á sàrọ̀ sàlẹ̀ yìí náà kódà àwọn akọwọ́ lágbára lójú àní pé tí wọ́n bó nínú aláṣẹ wàhálà nùnẹ́ẹ̀sì àlẹ́ amúrọ̀ ẹ̀hìnlá. àti ike ẹni tó bá di aláṣẹ àní máa fa ọ̀rọ̀ rẹ̀. wọ́n ní báyà yìí báyà tó hàùbí ni. gẹ́gẹ́ bá a ti gbọ́ àlàyé rẹ̀ bí hadith la tẹ̀sà torí ìyapa aláṣẹ lójú ogun ni máa jẹ́ pípa ìpa ọ̀tá káyìn. kódà náà wọ́n ti yájá tì mí. wọ́n ní wà ń rọ àyíká anẹ́hùn lẹ́yìn kódà kó o pé ipò aláṣẹ yẹn ọlẹ́kọ̀ọ́ sí àgọ́dọ̀ bá aláṣẹ fa ipò rẹ̀ o ilà àǹtarọ̀ kófúra ń bá wá hà àyàfi tẹ́ ẹ bá rí àìnígbàgbọ́ tó fojú hàn àwọn tí adáàbí mi wá tọ́sàlàyé kílẹ̀ ní kìí ṣe àìnígbàgbọ́ tó lè mú ìyàpọ̀ mẹ́sì nìkan nínú àwọn àtijọ́ nìyẹn àfi tẹ́sẹ̀ tó fojú ẹ̀ bá tún jáde lọ́dọ̀ aláṣẹ ìdàgbòmínà lọ́dẹ bí ìbò ká sẹlẹ̀ ní ẹ̀rí inú ẹ̀ lọ́dọ̀ ọba àdẹ́dà àlìmọ́ kò kọ́ ní wọn gbà tí wọ́n gbé pàdé ìlú ìjáde. nínú ẹ̀rẹ́ ẹ̀sùn ni ọ̀rọ̀ tí àbáwọ̀ àbáyà tún sọ wọ́n ní àní afún òtítọ́ ọlọ́run ọba lálùkà wà ní. alàtúntà mọ̀ ẹ̀yọ́ lórí bá máa gbọ́rọ̀ المنشط والمخرج على وجه فكر أبقى وأقر وألا ننازع الأمر أهلا ألا ولا تعرفه تعرفه ولو وأن نقوم أو نقول بالحق àti bá dẹ̀ máa sọ òtítọ́ àyèsí wọn kò nà níbi yóò dá lè wà ọ̀là àtìgbàlùkà ní ẹlọ́dà níbi tó máa rẹ̀ sílẹ̀. lánàá káàbù bìláàdì lọ́wọ́ mọ́tàláàdì. nípa tọ́lọ́wọ́ àti ẹ̀dín fáyà ewu eléwu ewu ọ̀rọ̀. ayiwa ìdílé wọn náà ẹ̀dá dàlá ẹ̀yẹ rúti ọlọ́run ọ̀rọ̀. ẹ̀rí hadithi yìí ọ̀dà wàhálà sílẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú alifásitì ìmùtárì. àgbọ̀yé tó ti pé kò tó dọ́gba táwọn ẹgbẹ́ yẹn mọ̀ hadithi àkọ́kọ́ náà àgbọ̀yé ni wọ́n gbọ́yé ní òjò lọ́gbà. àwọn èèyàn gbàgbọ́ yé pẹ̀lú hadith yìí pé ẹ̀ńtọ́ bá já láti ọ agbọ́dọ̀ máa fún ní àtọ́ àti ìmúsùlámọ̀. ìtẹ̀lé yẹn sálàfẹ́ sáni ọba àpàfẹ́ bí. ọ̀rọ̀ níbẹ̀ o pẹ̀lú àwọn àlàyé tá a padà máa sọ fún wa. bákan náà àlùkò kúrò ìlú wa àwọn mí wọ́n ti gbà tí wọ́n bá tó rí kúkúrú tó lè mú yẹn kó nu ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ lọ́dẹ̀jà ti fáwọn àlàyé mi wá ibi tí aláṣẹ bí ti pàṣẹ ẹsẹ̀ báyìí fún hmm. èèyàn nígbà wọn. bákan náà àwọn yẹn lérò pé àlùmọ́lẹ́ ń ta àyẹn ní ká tó kú ká aláṣẹ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. ìjáde kúrò nínú àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba ẹ mọ̀ bọ́ wà ṣe lórí ọkọ̀ nínú ẹni tá a tẹ̀lé ẹ má gbàgbé àwọn ẹni márùn-ún la lè tẹ̀lé ọlọ́run ọba dẹ́dà kò sí ìgbà kankan tá a ní tẹ̀lé lọ́lọ́ lẹ́yìn náà ìlànà ẹni tó lọ́lọ́ àròsílá kò sí ìgbà kankan lórí oríire gbogbo tẹ̀lé wọn nínú ẹni tá a máa fún ní tẹ̀lé làwọn aláṣẹ àwọn olùmọ̀ àtàwọn tó darí àlámọ̀ ìwà ṣùgbọ́n ìtẹ̀lé tiwọn ọwọ́ àmọ́kọ́ yàdà nígbà táwọn náà bá ti gbọ́rọ̀ tọ́lọ́hún lẹ́nu tí wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ sáńtẹ́mì lẹ́nu tó láàrín ọ̀la àmà fún wọn nílẹ̀. ìlú ẹni tá tẹ̀lé lórí wa ìtẹ̀lé tí wọ́n náà ó lóde tí wọ́n bá ti kọ́ tọ́lọ́hún tí wọ́n kọ́ sáńtẹ́mì níbi wọn tí wọ́n pàṣẹ rẹ̀ nígbà yẹn là á tẹ̀lé. bẹ́ẹ̀ náà lọ́kọ̀ ìlú ẹni tá fún nítẹ̀lé nígbà tọ́kọ̀ bá ti sáyẹ́ nù àlà àṣẹ àwọn yẹn wá ń gbàgbọ́ yìí pé wọ́n ti jẹ́ allah nunẹ́ẹ̀sì alamura ahla ìjà èsì ìjà nìkan ìjáde kúrò nínú àṣẹ ńpẹ́ńpẹ́ tọ́bajá pípẹ́ nípa àṣẹṣẹ ni. ẹjọ́ ìmùsùlùmí náà ìbáraẹ̀lá ó tó lè di pé hadith ìrọ̀lẹ́dà yóò ṣe wá a lè ṣe bí àwọn ẹni ìṣáájú eré tí wọ́n wà fi gbádùn sí yìí wọ́n lọ fún àwọn àhàdí ìtọ́wá ọ̀rọ̀ àtìlẹ́à àtúntò sọ fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn máa rẹ kàṣídà láṣẹ èyí tí máa ń tẹ̀lé àwùjọ nàìjíríà ẹ bá rẹ nìkan tí wọ́n ní ọ̀pá burú láwùjọ ẹ̀yẹ̀ wo ó tó ń tọ́la yóò gbẹ kí òṣèlú náà ṣe lè wú ọ. ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn máa ní sàmà láti di aláṣẹ láti wà nípò àti láàrin kéèyàn rí nǹkan tí sẹ̀rí àtọ̀. هي تعطي تلك علاقة أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض والمغارب أستغفره وأتوب إليه إنه هو الغفور الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى أي أصبحوا إياكم بلاغي كي يوم láti ìdá láti tẹ̀lé. àti bí yẹn ń sàkàkọ ìhun tíṣẹ̀ rí akọ́ tí kẹ̀yìn dẹ̀kọ́ bí ẹ̀ bá wọn yẹn ti ṣe ìjọra wọn. a ní àbáwọ̀ àbúdájà náà wọ́n gba àdéhùn ìwà ìgbé alánùnáàzì àlè amúrọ̀ àná a kò gbọdọ̀ bá àwọn aláṣẹ a gbọdọ̀ bá wọn pa àṣẹ wọn òun lè lọ́wọ́ gba hadith yìí wá o aláṣẹ wà àfáwọn ọ̀nàmọ́ ẹ̀dẹ́gun sọ ní rọ́bì ọlọ́run tẹ̀lé àná wọ́n dẹ̀ rí mú kárí láwùjọ wọn bá wọlé ẹ̀sùn má já gbàgbé wọn láti bẹ̀rẹ̀ wọn níyẹn bá lágbára àti fọwọ́ yìí bí òní ti wàhálà níbi tí aláṣẹ òkòjú akẹ́kẹ́ yẹn fọwọ́ yìí tí ọba sagbára lọ́ta mọ́ tí ọba sagbára lọ́ta ọkùnrin ẹ̀rí wọ́n ní àbáwọn ọ̀gáyà fún sọ̀rọ̀ lọ́dí ọlọ́run tàbí àlè. kíní tí wọ́n máa fi ń kẹ́ ọ̀gùn sí ọmọlẹ́nu wọ́n kó àwọn kan yẹn kọjá lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ ṣáà ṣùgbọ́n àwọn kíní yẹn ọtí ní bẹ́ẹ̀ wọ́n ní àbáwọn ọ̀gáyà fún sọ̀rọ̀ lọ́dí ọlọ́run tàbí àlè bàbá wa jọ wa ni mọ́ àbí ni eléyìí tó ń rúbọ yìí kí ni wọ́n fi yàn sí ẹ̀dẹ̀ má jẹ́ àgbàgbé nílẹ̀ sáàmù nígbà yẹn mọ̀ àárọ̀yà ni wọ́n jẹ́ gómìnà ẹ̀bẹ̀ láti kò sí lọ́la ọ̀túnmáà rọ̀bì aláàbò dára á nìkan sẹ́níyà kí lélẹ́yìn azáyé ṣé mo ń bẹnu ẹ̀ ni ànírọ̀ ọtí ni wọ́n lọ́ọ́ tá àbúlágájá ni wọ́n ní bàbá àgbẹ̀ mọ́ọ̀fẹ́ nìyẹn lọ́jà ọba bẹ̀rẹ̀ sí ní lu gbogbo àwọn kìíní ẹ̀kọ́ sẹ́ǹkẹ̀ kan kù bẹ́ẹ̀. ìjáàbọ̀ ló ń karò lé ẹ̀yìn. òun náà lọ́dẹ gàdíìsì yẹn wà ó. nọ́ọ̀sẹ̀ pé àgbọ̀yé àdíìsì adarí ẹ̀sọ́dọ̀ ẹni tí ọgbà àdíìsì wa lọ́wọ́ yẹ kó yé mi. àbúrò rẹ̀ ọdí ọlọ́run tẹ̀lé á wọn lọ́dẹ wà nílẹ̀ sáàmù jọ yẹn. arákùnrin kan wá sẹ́ǹdì sí gbé tó. ọmọ ìyá rẹ̀ láti gbà lọ́wọ́ lù nítorí èyí lágbára. ó lè dájú kùtù àyè gbà bí ìjọ lọ sọ́jà. àwọn áńlẹ̀ ti mọ̀ àwọn ta ni wọ́n lè gbèlú wa. wọ́n yẹn ṣe mùsùlùmí o bí àwọn kìrìlú àwọn yẹ̀wò ní ìbọjà wọn jẹ́ ẹ̀sọ̀ pé ká mú tí kèé ṣe wọ́n ló lànà ẹ̀sìn wọn tẹ́lẹ̀. wọ́n tún á fẹ́ máa sọ sí láti máa fi láyé àwọn èèyàn jẹ́ ìmọ̀jà wọn jẹ́ báni ti lọ́wọ́ ọlọ́sì lè wá ọ̀lẹ́ ń gbá mi kó jókòó sí mọ́sálásí ọ̀lẹ́sẹ̀ kan tó wá sí o àbí kọ́ máa fún gbogbo àwọn tí wùwà pálapàla ẹ̀rí kí ọlọ́wọ́ lẹ́nu wọ́n ní àbúrò ẹ̀rọ lọ́jọ́ lọ́sẹ̀ ni ọwọ́ lọ́wọ́ lé bá àfa wà ọ̀gáàdà ó ní rẹ̀ ọ̀gáàdà mọ́ tó ọdún fúlẹ̀ pẹ̀lẹ́ tó jẹ́ gómìnà ìbá ní gómìnà ní sáàmù bíbà wọn ni màáwìyà kí ni tiẹ̀ kí ni ti màáwìyà gẹ́nà kí là bá wọn lọ àfa ní sáàmù tó wọ́n wọn hàmẹ́lì faláfẹ́ lè ní onídìí láti tàkà láfẹ́ faláfẹ́ bá lẹ́sẹ̀ mi kí n bi ọba dẹ́ta ní oṣù tọ́lọ́ bá dẹ́ta sọ pé tilka ummatun qad khalat laha ma kasabat wa ọ̀sẹ̀sẹ̀. Ní ọ̀sẹ̀ làwọn èèyàn yẹn ṣe pé ohun tí wọ́n ṣe ní dáadáa wọn rẹ̀. Mo tẹ́yìn náà bá àbúrò rẹ̀ wọ́n máa ń ṣe pẹ̀lú wa ń gbàdá wa fún ọlọ́run ọba ní náírà ń jó ní Bẹ́ẹ̀ Ìwọ̀n tá a fún ní jó ní yìí ni pé ìwọ̀ sọ̀rọ̀. ìnẹṣà àti wọn kàgbà yìí tá a bá wà ní ìgbégbé tá a bá rojú wàhálà mẹ́fà kan ti fìlẹ̀ ọ̀sìrì wọlé yóò sìrì. àádé máa ná nígbà táwa tó sọ̀rọ̀ àdìgbà dára bá tẹ̀ wá wàhálà amúrin bíi màálù dídá lọ nìyẹn. agbàlùkáwà níyẹn lọ́dún àtẹ́lẹ̀kùn láàrúkọ lájọ́ yẹn pé àtẹ́ dáadáa àbàpá ẹ̀wọ̀n àwọn jàmáà kẹwàá láwùjọ ábò màrúfù nìkan wọn máa ń tẹwọ́ yìí ṣe káwé ìwọ̀n ga ẹ̀ má kọ́ bàjẹ́ àwọn èèyàn mọ́ yóò jẹ́ àtúnyà wọ̀ ní nífẹ̀ẹ́ yẹn ọlọ́kàkà àwọn méjèèjì làwọn gbà lọ́gà nẹ́mi ò bá máa pàṣẹ dáadáa àdè máa kọ́ bàjẹ́ wà á nà kúlà bíláàdì láàkà àkóso náà bíláàdì láwọn mọ̀tòláàdì àti pé ká máa sọ ń pa ọlọ́run táà bá wá ń sọ nípa ọlọ́run táǹtọ̀ táǹtọ̀ lórí tọ́lọ́ nípa tọ́lọ́ ewu eléèbù kan lè gbá wa atúndàlù káàdì apá nẹ́bí lálùkọ́ káàdì sọ̀lá àrẹ sọ̀lá níbi áfíríkà tìlẹ̀yìn bá nẹ́bí ọba wa sí màdínà ọba wa bá wa. áfíríkà ọ̀gbìn ìwú la bá kọ̀ fúnra wa ìdáàdà àwọn akẹ́kọ̀ọ́ bá wà níjọ́ bá nẹ́bí èyí dà akẹ́kọ̀ọ́ bá wà níjọ́ bá nẹ́bí èyí dà bá wà níjọ́ bá nẹ́bí wọlé nẹ́bí jẹ́ anabi sọlá àṣàlá sọ pé ájú wà lóde ẹ̀nà ìdábà sílẹ̀ o. torí bẹ́ẹ̀ ni ọba pé ọlọ́run àlùjẹ́ náà náà máa ti sàkà bẹ́ẹ̀ nìyẹn pẹ̀lú àlùkáwà ní lọ́fà nẹ́nìyẹn. ọmọ ìṣẹ́ka ẹni ọba wa tú. fàínàmọ́ yàtúntò àlà nàfṣẹ́ fúra rẹ̀ náà ni wọ́n ní ó torí ara ẹ̀rú ẹ̀sẹ̀ rẹ̀. tọ́ wọ́n nígbà tí àbúrò rẹ̀ àti ọ̀rọ̀ yẹn lẹ́nu ọ̀rọ̀ ọba àgbọn kẹkẹ rárá bí tí òkú ọmọ ọ̀rọ̀ lèyí lọ́wọ́ àtọ́lẹ̀. ebi wọn náà lọ sọ̀rọ̀ wa ajá tí pé kọ́rọ̀ yẹn ti rí náà ló ti lò ó yìí nìyẹn. abátúrẹ́ nìkan ọlọ́ba kọ̀wé sí ọ̀rọ̀ náà aláṣẹ àgbà ní Madina ìgbẹ́ wọn bá dá màdí wọ́n máa ti gba àwọn ìfẹ́jẹ́ ní sáà. ṣé mọ́kọ́ dáhùn bá dàdúró tàbí oṣù tó fi sáàmúlẹ̀ wọ́n ní òṣùmọ́nù wa sọ̀rọ̀ sẹ́nìkan pé ọ̀dà padà lọ sílé rẹ̀ ní Mọ̀dínà gbàgbọ́ wa dé Mọ̀dínà oníkan pé wá sọ́dọ̀ wọ̀ àfáwọn ọ̀gá táwọn ọlọ́wà lọ bá àfáwọn ọ̀sùnà ọjọ́ ọlọ́run lọ́la áàlù èèyàn kan péré lọ́ba pẹ̀lú ẹ̀ nínú àwọn ẹni tí wọ́n ti jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tó ti bá wọn lè fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hádà dáadáa kábìrì gbé ọ̀rọ̀ yìí ń ṣe rọ ẹ̀rí bá ń sọ fún wa ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn náà ní èròǹgbà lè máa kọ ìbàjẹ́ láwùjọ ń sìn mọ́tí ọba dọ̀la ẹ̀ gbọ́kọ́ fẹ́ gómìnà o àbọ̀ fẹ́ ààrẹ àbọ̀ fẹ́ ṣe ọ̀tọ̀ kéèyàn rí mú kárù ní ẹ̀dẹ́rẹ̀ lágbára àti fọwọ́ yìí ọ̀tọ̀ kéèyàn dẹ̀ ní tàmáà láti dé ẹ àkọkọlọpọ àwọn àni wọn jẹ kàwárì ju ti wọn wọn á bá tẹni tó wà fẹ́ jẹ kí wọn lè mú wọlé ẹrí pé wọn ò mójú tó tó àpò ní ẹni pé bá bàbí ọ̀dà tẹ̀lé ni mo ṣe dáadáa. wọ́n nígbà tó lọ́dọ̀ ọ̀sán ìyẹn tàbílẹ̀ lọ́dọ̀ àmìlẹ́ ìyẹn dẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀sán àlàyé. wọ́n fẹ́ kí ni sẹ́ wá kí ni sẹ́ tiẹ̀ pẹ̀lú ìtọ̀rọ̀ dídè tó ń sùn wọn ní bàbá wa dídè àwa ni èmi kò sí ọlọ́run láàrín ọ̀la bàbá kọ́sì ti sọ pé yọ padà darí àlámọ̀rin yìí ní báyìí tí mo bá ti lọ́dọ̀ ìjà ló ń yọ àbùkù náà mọ́ àwọn èèyàn kan tó lọ pé wọ́n máa júwe fún yín ìwọ̀n bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ni wọ́n máa júwe rẹ̀ fún yín wọ́n yóò kéré ní alẹ́ kò mọ́ tààrí fún wọ́n dẹ̀ máa pàtàkì fún yín wọ́n dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ kọ́lá àtọ́ àtàlímọ̀ ni a sọ̀rọ̀ là á. òsì ìtẹ̀lé bẹ́ẹ̀ ń dọ́gba ya pa àlá ó dàbọ̀ já láti èèyàn ní ìtẹ̀lé o ayé àjìyà torí ẹ̀. sálátẹ̀lé ń pàṣẹ ibẹ̀ èèyàn gbọ́dọ̀ fi rárá ọ̀tọ̀ ni ẹ má pọ̀ pọ̀ sálásí o ọ̀ gbọ́dọ̀ kírun rárá èèyàn kírun èèyàn jìyà nítorí pé mo bá pàṣẹ yẹn kọ́ إنما tọ́ àtò ìmàrò nítorí bẹ́ẹ̀ kò sí tẹ̀lé ìmọ̀ ní àsọ̀lá ẹni nílà ìyàpọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ ọ̀la tàbí ìlú ìrọ̀ ẹ má sì nà tẹ̀lé àtẹ̀dá yín o ọ̀hún àti máyà bẹ́ẹ̀ máa lọ kóòtù náà ní pé wà ó lè ákùnrin yìí kù ẹ tọ́lọ́ ẹ tó jíjẹ àtàwọn aláfẹ́ wọ́n sì pàṣẹ aburú wọ́n bá pàṣẹ aburú àti tẹ̀lé wọn nípa ẹgbẹ́ ó dàbá jí àtòyè ayọ́ ìmọ̀lẹ́mọ́ náà ìgbàdàlá ẹ̀yọ́ nígbà tó lò pẹ̀lú àlàyé tá a sọ láwọn ojú ọ̀nà tí a bọ̀ tí a fáwọn àrùbádà gba àwọn gba àwọn àdéhùn yìí wá yọ máa kílẹ̀ àti wá pé ìyàtọ̀ pípé ń bẹ láàrin téèyàn ní sàmà àti kó àti olórí àti láàrin téèyàn fẹ́ sàtàkó káwùtọ́ hàn láwùjọ. tá wo ṣe yẹn káwọ àgbọ́yà fáwọn àgbáyà sọ mí ọdí ọlọ́run sọlá àlù ẹnì pa àmọ́ wà kó fún ara rẹ̀. ọkẹ́ sàtàkọ múnkà mú dọ́kẹ́ kọ́ jẹ́rìí fóun lágbára rẹ̀ ọmọ òfin tó bá dọ́dọ̀ àwọn aláṣẹ kò lè di wàhálà ẹ̀ sì kò di wàhálà lọ́dọ̀ àwọn aláṣẹ àtàláṣẹ kéke àtàláṣẹ àgbà kò di wàhálà lọ́dọ̀ ẹ bá tilẹ̀ ló lè di wàhálà tọ́ gba kéèyàn fọwọ́ yìí kó yìí o tọ́ gba kéèyàn fọwọ́ yìí kéèyàn yìí o tọ́ba sì ń jẹ́ ọ̀gá gbà kan ní méjèèjì tó ẹ̀wọ̀n kan kan ní lára ilé yẹn bá di àrígbọ̀dọ̀ lè yẹn ti máa ń wò ìyẹn ọ̀pọ̀ pẹ̀pọ̀ ẹ̀rí ẹ̀rí pàpà kéde pé ń wá kó wọ́n kẹ́ sàtàkó múntẹ̀ ó ṣe pàtàkì ohun tó yẹ kí mùsùlùmí ṣe ìpàṣẹ dáadáa ìkọ̀ nípa àgbàjẹ́ kádẹ́sọ̀ títọ́ níbi yóò sábà wá láti má payá ewu eléwu nípa ti Allah tabaraka wa ta'ala kèé sì ṣe pé láti já ìjọba gbà أبي الله سبحانه وتعالى أن يصلح أحوالنا وأحوال المسلمين وأن يصلح أمراءنا من العلماء والأمراء اللهم أعنهم بحماية العباد والبلاد اللهم رد الأمن والسلام إلى ولاية آية خاصة وإلى نيجيريا عامة قوموا إلى صلاتكم ورحمة الله ọ̀rọ̀